لله رب العالمين نحمده سبحانه وتعالى ونشكر له سبحانه وتسامى تعبدنا بأنواع العبادة قلبية وبدنية ومالية ولقد جمع الله سبحانه وتعالى في الحج جميع أنواع العبادة وجمع الحج عبادة قلبية وعبادة بدنية وعبادة مالية وهذا لا يجتمع في عبادة واحدة سوى الحج نحمده على هذه النعم ونشكر له سبحانه وتعالى عما يشركون وأشهد أن لا إله إلا الله شهادة من يبدو رحمته ويخاف عقابه وأشهد أن محمدا عبده ورسوله بلغ الرسالة ونصح الأمة وأدى الأمانة حتى تركنا على نهجة بيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك عباد الله أوصي نفسي وإياكم بتقوى الله اتقوا ربكم في السر والعلن واعلموا أن ربكم سبحانه وتعالى جعل الجنة للمتقين خاصة عباد الله اتقوا الله واعلموا أن الله سبحانه وتعالى بكل شيء عليم معاشر الحجاج قد بينا لكم إجمالا وتفصيلا صفة الحج والعمرة واليوم بإذن الله الواحد القهار نقدم إليكم رسالة ونصائح مما يتعلق بمخالفات العقدية والمخالفات المنهجية الذي كثر الناس في الوقوع عباد الله تمسكوا بهدي نبيكم صلى الله عليه وسلم واعلموا أن من المستحسن لمن أراد الحج أن يتزود كما أمر الله سبحانه وتعالى بقوله وتزودوا فإن خير الزاد التقوى جاء في الصحيح من أثر عبد الله بن عباس رضي الله عنهما وارضاهما أن أهل اليمن كانوا يحجون ولا يتزولون ويقولون نحن متوكلون فأنزل الله هذه الآية وتزولوا فإن خير الزاد التقوى ولقد سأل رجل الإمام أحمد رحمه الله رحمة واسعة فقال يا أبا عبد الله إني أخرج إلى الحج ولم أتزوج فقال أحمد رحمه الله رحمة واسعة إذا تخرج في غير القافلة فقال لا إلا معهم فقال إذا أنت توكلت على جوف الناس عباد الله معاشر الحجاج تزودوا فإن خير زاد التقوى واعلموا عباد الله أن من المخالفات العقدية التي كثر وقوع عند الحجاج تعلقهم بالتميمة ولقد صح من حديث عبد الله من حديث عقبه بن عامر الجعلي رضي الله عنه وارضاه كما اخرجه الامام احمد في مسنده قال اتى النبي صلى الله عليه وسلم رهط فبايع النبي صلى الله عليه وسلم تسعه منهم وامسك عن واحد فقالوا يا رسول الله بايعت تسعه وتركت واحد فقال النبي صلى الله عليه وسلم انه علق تميمه فأدخل يده ففقعها فبايعه رسول الله صلى الله عليه وسلم فقال من إن تميمة من الشرك أو من تعلم تميمة فقد أشر اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه الأخيار وسلم تسليما كثيرا أقول فرقة سواء مسلم أترى لكم النبي صلى الله عليه وسلم أنت رغبنا أتواسي على يسري كيف ànífi sì sàlàyé ẹ̀sìn débi wípé láìnú akadàhà rẹ̀ ha àpòrò àtọ̀sán rẹ̀ bákan náà ló ṣe rí kò sí ìkẹkẹ tó lè jẹ́ ìkùjú máyà lọ́wọ́ nínú àlámọ̀rí ẹ̀sìn yẹn lókùnkú pàdé ẹ̀ bá ti ń tọ ìlànà níbi sallallahu alaihi wasallam láyé ṣe kó anha ilà ha níkùn ẹni kẹ́kọ̀ọ́ ò ní yẹsẹ̀ lójú ọ̀nà níbi sallallahu alaihi wasallam kó náà fẹ́ fi ìfẹ́ inú rẹ̀ tàbí èrò tiẹ̀ kọ́ fẹ́ fi dá sí i àfikọ́jẹ́ Allah subhanahu wa ta'ala mọ́lá ní kí ànábì náà ẹ̀rú sọ́nà tọ̀tọ̀ à ń dáwà padà sí bí ìpayà Allah subhanahu wa ta'ala ní kọ̀rọ̀ wa ní gbangba wa àti bí gbogbo tí a bá pè ní ìjọsìn pàdá lẹ́ni tí ń retí ẹ̀san níwájú Allah subhanahu wa ta'ala ní àwọn kótọ́ọ̀mù tó ti ṣáájú a ti ṣàlàyé ọ̀rọ̀ nípa báwo ni a ti máa ń ṣe hajj báwo ni a ti máa ń ṣe umrah fún àǹfààní àwọn ọmọ yàrá tí wọ́n ń lọ sílẹ̀ àjèjì àti àwọn tá àti ìlọ náà ó jẹ́ pé ẹ̀kọ́ yìí ó ti máa jókòó sára wa tó jẹ́ pípa táwọn náà ń bá lọ sí ara àwọn ẹ̀kọ́ yìí múlò àṣàrà eré nínú àwọn kọ́tọ̀ tó lọ bí ìdílé ta'ala lẹ́nu a máa ṣe nàṣíhà wàrọ̀sá ìlú yóò máa jẹ́ ìtanijí àti ìsìtí àti lẹ́tà ta fẹ́ fún gbogbo alálàájí bàbá àtẹnudọ́bá yàrá àárín wọn tí ó sọ àwọn àsọ́lẹ̀ fún wọn wípé àwọn nǹkan tí ó lè bá hajj yìí jẹ́ tàbí tí ò ní jẹ́ kí hajj yìí jẹ́ hajjan mabruran wa sa'yan mashkuran wa dhanban maghfura tí ò ní jẹ́ tọ́lọ̀ ó tẹ̀wọ́ gbà àti kí ìrọ̀ yọrọ rẹ̀ lẹ́kùn tó kù nílé ilé iná ní kúpa wa yọmọ mẹ́nuba díẹ̀ díẹ̀ níbi ìnìlá ta'ala àkọ́kọ́ Allah subhanahu wa ta'ala ó ní ọba alhakim ọba ọ̀jọ̀gbọ́n ọmọ ọba yìí níbi jíjí ọ̀jọ̀gbọ́n rẹ̀ gbogbo òfin tó ṣe pátá àti àwọn ìdájọ́ tó gbé kalẹ̀ ẹ̀ rí àgọ̀ mẹ́ ọ̀dọ̀gbọ́dọ̀ náà wà subhanahu wa ta'ala ṣùgbọ́n mo gbàdé ìwà tí wàá fẹ́ máa rò pé ọgbẹ́ kan tó ń bẹ déyẹn lè lò tí ó tún wá ayọ̀ ọgbọ́n ti Allah subhanahu wa ta'ala òmùgbọ̀dọ̀ padà dùn fún yẹn afẹ́ lọ sí hajj ọlọ́run bá sí hajj lọ́nà yẹn ẹ̀rọ sọ́nà àdéhùn àbí ọ̀rẹ́ rà inna Allah farada hajj ẹ̀yin mùsùlùmí ọlọ́run bá ti sí hajj lọ́nà yẹn fún yóò fàájò ẹsẹ̀ hajj hajj tọ́jọ́ ra yẹn ọlọ́run bá ọwọ́ fi ìjẹ́ ọ̀jọ̀gbọ́n rẹ̀ hàn wípé mínísítà tó àmínkùn ilẹ̀ ìsàbílà ẹni tó fẹ́ lọ hajj ẹni tó bá kápá tó sì ní ọ̀nà tí ó gbàdé bẹ́ẹ̀ àwọn ọmọ wa ní kí ni ìtumọ̀ ìsìnkọ́ à òun náà ni àtàzáwùd nínú ìdáfẹ̀kù lápájá ọkápá akọlọsẹ hajj fọlọ subhanahu wa ta'ala òun náà ni ká ní ìpèsè ntí yóò gbé wa lọ hajj táàfì máa lo ìṣẹ̀lú ayé rọ̀rọ̀ lọ́rùn tílé náà tí ó sì ní dàrú ká tó dé ṣùgbọ́n aráàlú yẹn kan tó jẹ́ pé àwọn olóòpè àwọn ti gbọ́dọ̀ ọlọ́run ọba lọ àbí ó fẹ́ máa fi ìjẹ́ni ọlọ́run ọba hàn lọ́nà òdì síbi tó lọ́nà fẹ́ lọ sí ní hajj ó tún ti láti pé kí máa di owó tí mo máa yọ lọ sọ́wọ́n tí mo fẹ́ lọ bá láàyè òṣèlú ìbọn ò ní ìbọn mi ah, ṣùgbọ́n afọwọ́ abdulayi bin abbas sọ Bukhari ó ní káàna ahadu yemen ó ní àwọn ará yemen àwọn ará yemen yẹku jóòlù wọn máa ń wá sí hajj wọn pọ̀ wá wọn náà tẹsán wọn lónìí ẹ máa mọ̀ hajj ẹ kúnjẹ lẹ́nu ẹ mọ̀wó lẹ́nu náà fàlejò ọlọ́ọ̀dún ọlọ́ọ̀ ẹ̀sẹ̀ wò wáyé tá a bá yẹ dédé àbábá yẹ àti gbogbo dáàmú bẹ dáàmú mu náà mo tàwa kìlóòn àti kwara máa ní wa ti ọlọ́run àti gbàlọ́lọ́run láì lò tẹ́ àti dáàmú bẹ kẹta ní sẹsẹ àwọn ayẹmẹ nìyẹn ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ọwọ́ akoro ojú sẹsẹ wọn ọlọ́wọ́n wa ní wọ́n dàsẹ̀ wájú gbẹ̀tẹ̀ bọ́lá wa kì í bọ̀ ọlọ́ni ìjọba bẹ́ẹ̀ ṣe hajj ìsáàlà àkọ́kọ́ nìyẹn ẹni tó bá lọ hajj dandan ni kó ní pèsè tí ó fi máa lùsẹ̀ ní ayé náà tazawwadu ọlọ́ni ẹ pèsè fa inna khayra zadi at-taqwa ṣùgbọ́n ìtọ́ dáa jù ní pèsè náà tàbí àfi ipa àwọn ọlọ́run báyìí ni ó jẹ́ kéèyàn mú téèyàn fẹ́ jẹ dání tí òfin ní lọ di wàhálà sáwọn ọ̀yà rẹ̀ lọ́rùn wọ́n lè kọ́lọ́ bá mọ́ Ahmed dọ́kítà rahman allah ta'ala wọ́n lè bá mọ́ Ahmed ọ̀fẹ́ lọ sí hajj ṣùgbọ́n mo ṣe ń lọ yóò láti àtàzọ̀wọ̀ ìní kọ́ púpọ̀ tí mò dání pé ìmọ̀ wa lówó oúnjẹ wo dá wa mo dàdéjọ ọlọ́run fẹ́ ẹ máa wo ìmọ̀ Ahmed rahman allah ìmọ̀ Ahmed ìdá ìní ọmọ lọ mọ́ lọ ṣùgbọ́n látàkùn máa ń kọ́ ọ̀fìlà àmúkó sí ń lọ yìí o sáàdà lọ ni má lọ ní pẹ̀lú àwọn ìjẹ̀mọ́ ẹ̀kẹ́ má lọ ń gbóògùn pé àwọn ìyàwó ní lọ́jọ́ kó lérè ìwọ nìkan ni ọmọ dáná tó fi kọ́ ọmọ dídá lọ rẹ yìí kò ní jẹ́ kóra tí ó ṣe kí ni o tọ́ máa dáwọ́ sí pàtàkì àwọn àgbẹ̀dọ̀ ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ àwọn ìlọ pẹ̀lú àwọn ìlà máa wù ìlọ pẹ̀lú àwọn yẹ̀rẹ́ rẹ o mọ́mọ́ amadu ní ìdánì à tàtàwà kẹ́ntì ara ló wù nas. ajá pé jíjáde nínú ọmọ jáde ńlẹ́yìn kí ẹ sì tàwọn kúrú ìgbàlọ́lọ́kọ̀ọ́ba lóní ọ̀fẹ́ gbàlọ́ káwọn ọ̀nà ọ̀gbọ̀n rẹ ṣebí tí wọ́n kan bá ń dá lọ nígbàtà náà wọ́n rẹ̀ pẹ̀lú àwọn ìjọba tí wọ́n kan bá ń dá lọ ọlọ́run ó kú kápá kó tó wọ̀ náà lọ́wọ́ nìkan tó ọ̀bá lè gbọ́ pé ọlọ́run bó dọ̀ tó láì mú kẹ̀kẹ́ lọ́tọ̀ lọ rìn àjò ó sì àgbòye pé kọ́ ọmọ wà láàrin àwọn èèyàn ni ó jẹ́ kí ọlọ́run ló lè tó ọ ajẹ́ pé ló ńlá lùmọ̀ kọ́rọ́ lọ fẹ́ gbára lé ìdá nínú ẹ̀sìn wa ẹ̀sìn Islam kìí ṣe ẹ̀sìn ìnira làbọ̀rọ̀ wàdà bẹ̀rọ̀ Islam kìí ṣe ẹ̀sìn láti fi ara ní ara wa rìsálà àkọ́kọ́ fẹ́ tó fẹ́ lọ sí hajj òun náà ní dẹ́dẹ́ òun ni ó ní ìpèsè tí ó máa jẹ tí ó máa lò kó má bàa lọ di wàhálà fáwọn ọmọ yàrá ìṣẹ́jọ́ lọ eléyìí ló lẹ́gbẹ̀ẹ́ bákan náà nínú àwọn kan tó jẹ́ pé aláàjì gbọ́dọ̀ kíyèsí dáadáa òun ni àwọn mukhalafatu al àwọn ẹ̀yà apá olóhùn bá kan bẹ táwọn èèyàn máa ń ṣe lásìkò hajj alákọ̀ọ́kọ́ mẹ́ òun náà ni àtàlùkù bíi àsìtárì káàbà kéèyàn máa dìrọ̀ mọ́ ara káàbà káàbà yìí orígun mẹ́rin ló ní asọ̀fúnfàgbé onírúkúnù ètí hajjal aswad mẹ́mẹ́ onírúkúnù aliyamani onírúkúnù aliraki onírúkúnù aṣáàmì ológun mẹ́rin tá a sọ yìí ìkan ajala aṣíwájú mbẹ́mbẹ́ tá a sọ pàṣẹ pẹ̀lẹ́ tọ̀wá fún wa ìkan olókàgbò sí ajala aṣíwájú tá a lámọ̀sára bàrà á ti rẹ̀ fìdí ìyá hasana láàrin rẹ̀ sí ajala aṣíwájú méjì yòókù àwọn bẹ ní igun ẹlẹ́ẹ̀kejì ẹ̀rí ń bẹ gẹ́gẹ́ àwọn ọ̀dàlẹ̀ pàtàkì sí tẹ́yìn pé ẹ̀rí ń bẹ nínú ẹ̀sìn káfẹ́ lóko hajar al-aswad bùtàdúró tàbí káfọwọ́kàn tàbí kájú kánáwọ́ sí ẹ̀rí ń bẹ ẹ̀rí ń bẹ lórí wípé a lè fi ọwọ́ pa rúkúnlù yàmá ẹni láì fẹnukò láì fẹnukọwọ́ láì náwọ́ sí tàbá níbẹ̀ lẹ́yìn àyè méjèèjì tó jẹ́ pé ẹ̀rí rẹ̀ fẹsẹ̀ múlẹ̀ yìí nínú sunan sallallahu alaihi wasallam kéèyàn òkúta akótó wá sọ ara rẹ̀ mọ́ ẹni èyí àyè nínú ara kàbáyé yọ́ọ́ máa jẹ́ ìyàpá yẹn òfin ọlọ́run ọba afọwọ́ abdullahi bin abbas radiyallahu anhuma wa ardahuma ọmọ ẹni haram dọ́kà ọwọ́ àárí ẹni kẹta ń pè ní muawiya ibn abi sufyan radiyallahu anhu ayélujára sẹ́kùn sàbí náà nù náà muawiya ibn abi sufyan yata'allaqu bi astar al-ka'ba muawiya òun di ara di kàbá mú ń di ara mú ń fọwọ́fọsọ rẹ̀ ń dó mẹ́ẹ̀ ndo sí irúkú náà yàrá kí bó ṣe ti ṣáá mílẹ̀ yìí sàmú ẹgbẹ́ bàbá sì wọ́n ń wù wípé ewu ni ètò òsè yìí ntọ́sọ fún abdul na sì wípé lẹ́yìn sàfihàn ìgbà yìí ti ṣe ọmọ àjùwọ̀rọ̀ èmi mo wò pé iye ọlọ́nà gàba àbí ìṣẹ́ ọlọ́run lọ́dọ̀ ni kò síbi tí mo lè máa bá tí mo lè máa yàn lòdì nínú lára lé gbogbo ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ pé àyà àpọ̀lẹ́wò ìsìnkú sáà ni ó fojú abúlé abbas wa sọ fún yín pé laqad kana lakum fi rasulillahi uswatun hasana abúlé abbas ó ti tà nítorí sọ yìí mi ìlú sọ pé rọ́ọ̀nì òsùnbí olùbáyọ̀ ìlú lára kàábà lóòótọ́ ṣùgbọ́n ọlọ́run bá ti fi ànábì ṣe àpẹẹrẹ dáadáa fún yín ó ní tófùnà máa rasulillahi sallallahu alaihi wasallam atọ̀wá pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam àrí ànábì nípa tí ń tọ̀wá fún rẹ̀ àdá ànábì nílé ọlọ́run àrí bá fọwọ́ gbábì kan mú tó yàtọ̀ sí hajarul aswad àti rukunu al-yamani kí ni Muawiya ṣe àkọ́tà afẹ́ káwọn náà nínú yẹn Muawiya radiyallahu anhu wọ̀rọ̀dọ́ fataraka dhalika imtithalan li qawlihi laqad kana lakum fi rasulillahi uswatun Hasan. àwọn sàábà ni òye la gidi lórí ọ̀rọ̀ ẹ̀sìn Muawiya ni à ah, èmi rò bẹ́ẹ̀ ni bọ̀tùmọ̀ tó ti wá mẹ́rin wá pé ọlọ́run ànábì làwọn bọ́ọ̀sì dáadáa tó sì sí fúnlẹ̀ pàmò bí ò ṣe èmi àjẹ́ pé nínú àwọn ẹlòmíì wá ń bẹ ó ti wá sọ di ẹ̀sìn kódà ẹlòmíì o máa sọ láti ilé tàbí tẹ́ kírun àbẹ́lẹ̀ ẹlòmíì ò fasọ náà tó lọ sí àti bẹ̀rẹ̀ àpò ẹ bá fira ara kà bá bọ̀ ẹ bá fira mú kà bá la kẹ bá mú wálé gbogbo àwọn ilé ẹ̀tọ́ fẹ́ràn ọ̀sẹ̀ hajj ọgbọ́dọ̀ gbé sẹ́ bàrà rẹ̀ torí pé nǹkan yìí ó lè jẹ́ wàsílà ó lè jẹ́ àgbẹ̀ lọ síbi ẹ̀bọ tí ó sì padà bá hajj rẹ̀ bẹ̀ الحمد لله رب العالمين أحمده سبحانه وتعالى وأمجده ولا ولا أحصي ثناء عليه بل هو سبحانه وتعالى كما أثنى على نفسه أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عباد الله قال جل وعلا فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا ولقد صح عن رسول الله صلى الله عليه وسلم بأنه يقول إياكم والشرك الأصغر قالوا يا رسول الله وما شرك الأصغر قال الرياء الرياء الرياء عباد الله معاشر الحجاج اجتنبوا أعمالكم من الرياء والسمعة من سمع سمع الله به ومن يراه يراه الله به أخلصوا أعمالكم من الرياء والسمعة واعلموا أن ربكم سبحانه وتعالى من تقرب إليه بعمل وسمع فيه تركه الله سبحانه وتعالى وترك أعماله عباد الله اجعلوا حجكم خالصة لوجه الله الكريم من حج البيت وجعل حجه خالصا لوجه الكريم كان حجه حجا مبرورا نسأل الله الذي لا إله إلا هو أن يجعل حجنا جميعا حجا مبرورا وسعيا مشكورا ọpọlọ fọlọ tó sọ ní mùsùlùmí náà ẹ̀kọ́ sí atọ́rọ àlékún yìí káàtì ẹ̀fọ́ ànábi sallallahu alaihi wasallam ọlọ́mọ ìsàdìgbélé káàtì ẹ̀fọ́ ànábi nínú àwọn tí aláàjì tọ́fẹ́ lọ hajj fún Allah subhanahu wa ta'ala tí ó wà gbọ́dọ̀ fi sàwádà ó náà ni fífọ iṣẹ́ rẹ̀ mọ́ fóònù ní sí àrími àti sí àgbọ́mi sí àrími ó náà ni pé ìtẹ́ ẹ̀fẹ́ ẹ̀fẹ́ ṣe fún Allah subhanahu wa ta'ala bí ṣe ń bí aṣọ ìrámù náà ní kámẹ́rà rẹ̀ bí ṣe ń gbé aṣọ ìránù aṣọ báwọn sọlọ́mù tiẹ̀ bá gbé tán ṣé máa wọ aṣọ ìránù tán ẹkú ni wọ́n jẹ́ lójú wọn yìí pé làbẹ́yìká mọ fẹ́ ṣe ìyìn mọ́ tí wọ́n ìdáhùn padà táwọn bá ń wọ ìránù tí wọ́n sẹ́ gbọ́dọ̀ mọ fẹ́ sọ pé làbẹ́yìká ọlọ́mọ wa jẹ́ pé rẹ ṣé wọ́n ní agbàpẹ̀tọ́ wa jẹ́ ìní abáadá padà ìyìn mọ́ ẹkú ọgbà àwọn eléré tàbí àwọn tòní nígbà tí ń wọṣọ ìbáàdà hajj láfíṣọ́tì lọ wípé nínú iṣẹ́ tó jẹ́ pé nìyá lè tètè wọ́bẹ̀ ẹ̀ pọ̀ àti ìrìn lè tètè wọ́bẹ̀ ẹ̀ pọ̀ sí agbọ́n lè tètè wọ́bẹ̀ ẹ̀ pọ̀ oníṣẹ́ hajj jẹ́ orí kò sẹ́yọ́ sí àfikálà yìí tó fẹ́ sí Allah subhanahu wa ta'ala kọ́ máa gbìyànjú gbogbo ìgbà láti máa yà ní àrẹ̀ wò torí kí mo fi ṣe torí kí mo fi ṣe ìdán àṣehàn yìí ìmọ̀ bàṣẹ jẹ́ ó sọ lọ́pàá sallallahu alaihi wasallam ó ní ẹ kíyèsí ara níbi ẹ̀bọ̀ kékeré wọ́n ní wọ́n òfìsẹ́ ọlọ́run èwo lẹ́gbọ́ kéke oṣù bá ní òun náà ní àṣehàn tó bá di ń fún lórí iṣẹ́ tó ṣe ẹ̀yin tẹ̀sẹ̀ hajj ọlọ́run o àwọn tí wọ́n ṣe hajj ti wọn láṣehàn ọlọ́run bó sọ fún wọn pé ìdí àbò ìlànà ìdí náà fún tuntun ọ̀rọ̀ òun fi dúró lẹ́sẹ̀ lọ́dọ̀ hajj lẹ́sẹ̀ ẹ bẹ́ẹ̀ ti Facebook ẹ ti ṣe gbá ẹ ti ṣàṣe nígbà níyàn àṣehàn tí a rí mi pé gbogbo ayé ni ọmọ pé a àti ṣe ọlọ́run ni ẹ lọ ọ̀dọ̀ àwọn tẹ́ ẹ ṣàṣehàn sí wọn ẹ lọ wò bóyá ẹ rí ládàá ájì mi náà ní ọ̀dọ̀ wọn jẹ̀mọ́ ẹni ọba láti yẹn hajj kọ́lá nìyẹn àpẹtọ́ náà ló fẹ́ bá ṣe ní o gbogbo tí ó jáde àwò débi iṣẹ́ rẹ̀ kọ́ mọ́ ẹgbẹ́ rẹ̀ sàn púpọ̀ kọ́sọ́ra fún ṣe àrí mi kọ́sọ́ra fún ṣe àgbọ́ mi ó gbé iṣẹ́ ìjọsìn rẹ̀ pamọ́ láàrin òun àtọ́nà ọba rẹ̀ ẹnì kẹ́kọ̀ọ́ fún lóògùn lọ́sọ́ lẹ́sìn tó ọbẹ̀ sí ìwọ àtọ́nà ọba ìlẹ́jọ ní ọ̀rọ̀ papọ̀ kó gbé ìbàdà rẹ̀ pamọ́ sáàrin òun àtọ́nà ọba rẹ̀ ìyẹn ò túmọ̀ sí pé táwọn èèyàn bá wà mọ̀ àwọn pẹpẹ alábọ́jà ń kọ́ àwọn olórin wò sí ní wọ́n ti bá jì ìyẹn mi pèrè tìló ní rìyà ṣùgbọ́n kéèyàn gẹ́gẹ́ kọ́ mọ sátẹ́kì àníyàn tiẹ̀ torí kí mo fi ó ti pọ́gójì nìyẹn àbítẹ́ bá bá ẹnu pátìláàjì lára àwọn nǹkan táwọn afáàsọ mímọ̀ tó hìrò nìyà inú àmì dákùnà pé lágbẹ́jẹ́ yìí ájìtọ́ lọ sí rẹ kò ṣe fọ́lọ̀ wọ́n bá pé ókọ rẹ̀ ó ní ẹgbóṣe pèrè kò tí ẹ̀ falajì sí àmì pé ẹni yìí tí a gbọ́ mi ló lọ sí nu àṣùmọ́ à tí wọn gbọ́ pàtó sí ájì ló fi ń pè ó ti ẹ̀yìn dàwà pé ìdá iṣẹ́ hajj wa ẹgbẹ́ lọ sí hajj fún Allah subhanahu wa ta'ala ẹ̀tún àníyàn ní ṣe o ẹni pé àníyàn yín kọjá pé a fẹ́ lọ sí ọlọ́run torí pé hajj gbogbo ọ̀nà mẹ́ta mẹ́ta sí lọ mẹ́tẹ̀ẹ̀ta ló parí sára hajj èyí a máa fi ọkàn sí lọ́run tá a pọ̀ ní ìbáàdà tó ń kọ̀ bí yíyà ìjọsìn ọkàn èyí a máa fi ara sí ọlọ́run ìbáàdà tó ń fi dúkìá téèyàn ní sí lọ́run mẹ́tẹ̀ẹ̀ta ló parí sára hajj èyí èyí eléyìí aláàjì yóò fún iṣẹ́ rẹ̀ mọ́ púpọ̀ níbi gbogbo nǹkan lóbi tẹ́pẹ́ ìwé mímọ́ ní ayé ah, ẹgbà rìsíìtì ní níṣẹ́ hajj ẹgbà ẹgbà mi gbẹ́yìn náà wọ́n hajj kọ́dẹ̀ ní tí ọ̀bà tó gba àmì lójú gà àwọn eléyìí fẹ́ gàrà jù ní Islam náà ń ṣe ọlọ́run ní mọ̀ nǹkan ayọ̀rọ̀ jù lè kọ́ àrùbí ẹni tó bá jẹ́ pé ọ ọjọ́ kan ń bẹ tí wọ́n nìkó máa kó sẹ̀ ń wá àti irun rẹ ni o àtàwọn rẹ ni o àti sàkáàrà àti hajj rẹ ni o ọlọ́run nípa ni yàrá àmàlà ẹ̀sán rẹ̀ hàn. iṣẹ́ tí kọ́ máa ṣe náà ní ṣe olóore wàhálà yóò ṣe lè kẹ̀kẹ́ ìgbà yẹn tọrọ bìí wàhálà. kọ́ máa jẹ́ kẹ́ bọ̀ bó ti wùlé òkèrè mọ́ kọ́ máa jọ sáwọn ọmọ aláàjì yóò fọ ọkàn rẹ̀ ìtìkọ́nù àtẹ̀mímà kí àwọn èèyàn máa gbé àgbékọ́ra àgbékọ́rùn wọ́n lè gbé kúránì kan sọ́nù wọ́n lè gbé tí a kan lábẹ́ wípé nǹkan yìí tá a bá ti gbé dé kàbá ó tún ní dáadáa kan tí ó pèsè fún wa àbò láburú kan tí ó bì dànù fún wa eléyìí aláàjì gbọ́dọ̀ jẹ ti eléyìí anábì sallallahu alaihi wasallam afọwọ́ pẹ̀lú àmì àjọ àníkì ó ní àtàtàbí yà sallallahu alaihi wasallam rahmatun àwọn èèyàn kan tí wọn ò ju mẹ́wàá lọ ọwọ́ abánàbí ìjọ kan sọlọ wọn ti wọn sàlámù àlọ ọsọlọ sàlámù àwọn ànábì àwọn àgbà sàlámù náà ni mùsùlùmí wà ó bàbá yà ànábì yóò sọsọ fẹsẹ àtàlù wọn sàkà wọn àhìn àbíbá ṣe báyà ọba gba ìjáde àwọn mẹ́sàn-án nínú wọn pé ẹ ti di mùsùlùmí ẹ ti dọmọlẹ́yìn ọba fẹ́ nìkan kọ́ọ̀lù yà Rasulullah ó ń sọ ọlọ́run wa ń sọ fún ọ pé bẹ́ẹ̀ ni kẹsẹ́ bẹ́ẹ̀ rí ṣùgbọ́n ẹni kẹwàá yín mò ń wo nǹkan kan lára ìtọ́jú tẹ̀lé mọ́ àsopọ̀ kan ń bẹ lára rẹ̀ bí ìfúnpá tàbíjọ́ lẹ́tíà bí àgbékọ́rùn àtàwọn ọmọ ya rẹ̀ àdébí ní kí n tí ń bẹ lára rẹ̀ kí n lè ṣe báyà àfi kí n wá sọ pé ó di mùsùlùmí lórí rẹ̀ fọ àdókòrò àyàdàwò fàkọ́tọ̀ àhà ẹni ń kàn mú ọwọ́ rẹ̀ báyìí ọkà ti bọ́ bí fàbáyà àwọn Rasulullahi sallallahu alaihi wasallam wọn náà máa bọ̀ ó ti di mùsùlùmá ó ṣe ọlọ́run wa ní mọ́tà alákọ̀tẹ̀ ní mọ́tà bàbá aṣọra ẹnikẹ́ni tó bá lè so àsopọ̀ kan kùràjì náà kọ́ bẹ́ẹ̀ ni ó tí àkàndá jì bẹ́ẹ̀ ni ó omi kọ́rùn ni ó ó so mẹ́sẹ̀ ni ó lórí ó so sí ẹlòmíì nínú látara ìmọ̀kẹ́ yóò tún mọ kódà ìmí ń bẹ nínú wọn lẹ́pẹ́ tí àyè gan yóò kọ́kọ́ fi rárá kà bá pẹ́ yóò tún gbàgbára sí gbogbo ilé aláàjì gbọ́dọ̀ jìnà sí bákan náà nínú àwọn nǹkan táwọn èèyàn máa ń sábà kó sí púpọ̀ òun náà ni maqam Ibrahim tá a sọ pé ńlá níta ní umrọ yóò ti ṣe rákà méjì lẹ́yìn tọ̀wáfù rẹ̀ àwọn míì nínú wọn ó tún lọ́ máa fọwọ́ pa á rárá wàtẹ́kìbú mọ̀kọ́mì Ibrahim musalla ọlọ́run ní kákìrù ń bẹ̀ ẹ kírù ń bẹ̀ ní kò rí ẹ fọwọ́ ra gbogbo àwọn nǹkan yìí aláàjì gbọ́dọ̀ kíyèsí torí wípé hajj tá a fẹ́ ṣe láti bẹ̀rẹ̀ rẹ̀ tẹ́ ẹ dópin rẹ̀ ó so pọ̀ yìí tọ́ba ilé mẹ́ẹ̀ lọ́wọ́ wájú tẹ̀yìn lónìí àlàáfíà a kíyèsí ra ká sì wà á lọ gba ẹ̀tàn bí kẹfọ́tà ká gbẹ́gbẹ́tàn pẹ̀lú pé ó tó pọ́pọ́ àwọn èèyàn dáhùn rí dáńsẹ̀ eléyìí ọlọ́run bá nínú ọba tẹ̀lé àwọn tí wọ́n pọ̀ wọ́n sọ ọ́rùn kó lòjọ́ ní tọ̀tọ̀ ìdá gbogbo wa tá a fẹ́ lọ fún hajj nàṣíhà wa ìsáàlà wa sí ni wípé ẹ dúró síbi súnà nàbì sallallahu alaihi wasallam ẹ má wo ibi táwọn èèyàn kúta pọ̀tàlá náà ń ṣe ẹnìkan indian ó ní ọmọ ah, sábà ẹ sì máa rẹ sì máa pọ̀rọ̀pọ̀rọ̀ sáfún sáfún ibi àwọn ọba àgbẹ̀ lẹ́sẹ̀ òkú láwọn yìí so pẹ́sẹ̀ lábáwò òkú láwọn bí sáfún ó ti sọ́lẹ̀ sí fọ́ ẹ lọ́ba náà mu tí wọ́n mu sì já wọ́n jáde wọ́n sì rẹ̀ lọ́wọ́ láwọn wa ẹ̀sìn Allah subhanahu wa ta'ala kìí ṣe ẹ̀sìn ìlú kan ọlọ́run wí báyìí àlọ́bí wí báyìí salawatullahi wa salamu alayhi ibi tá a bá rí táwọn onímọ̀ bá ń sọ fún wa wípé eléyìí lọ́dà lọ́lẹ́tọ̀ nínú ẹ̀sìn nínú àwọn ọkọ̀ tá a ti kọ́ ká tó kù nílé ká má wo pípọ̀ àwọn èèyàn pé ah ibà àwọn èèyàn lọ́ fara pẹ́ lẹ́nu lọ́ fara pa ọkà báyìí mẹ́mú sí wá sí ìdààmú lọ́nà fọmọ jáà náà ó ṣe táwọn èèyàn ṣe jáì. mẹ́ni àmìnà àmìnà lẹ́yìn sáré amúnà fọwọ́ ọ̀tún. oṣù ọlọ́wọ́ bá lẹ́nu kẹ́ni tó bá ṣiṣẹ́ kẹ́ bí sẹ́wọ̀n bá ti kó dáa tó kó rò pé ah mo ti ẹ̀ tíráì mo gbìyànjú oṣù ọlọ́wọ́ bá lọ́wọ́ ó dá padà jù nígbà tí o bá ti sí àṣẹdá náà nígbà sallallahu alaihi wasallam alákòókò wọn láǹfààní iṣẹ́ tẹ̀yẹ̀ ṣe èyẹ náwó èyẹ nára èyẹ ná wàhálà ó ti wá di wípé ọlọ́run bá lóun ò gbà sẹ́yìn lọ́wọ́ yẹn ajakpe jamaa tamasako bi hadi nabiyyikum sallallahu alaihi wasallam fa inna khayra hadi adihu ẹgbẹ́ o ti sunna nabi sọ̀sálàmà ẹjẹ́ àkùrán Muawiya tí a fún lẹ́rìn gbígbà nàbí àwòkọ́sí ẹ̀ ló dáa tó sì fi tí ò yé lẹ̀ radiyallahu anhu majma'in ẹjẹ́ àdó tìbí sunna a ti kọ́ a ti ṣàlàyé níwọ̀n bàtà lè sọ̀rọ̀ ní mẹ́mbà bá a ṣe ṣe umrah bá a ṣe ṣe hajj àwọn nǹkan yìí ní kálọ̀rì mójútó ká má wà wá àdàdálẹ̀ tí ò ní lẹ́sàn-án lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala nípa rẹ̀ ká tó fi kún àwọn tí àkàn bẹ tọ́wọ́ máa ń gbé káàkiri lásìkò wájú ìbájú tó báyìí wọ́n ní tíra yìí o àdúrà kọ̀ọ̀kan déyìn ó ṣe ń tọ̀ wá fún kọ̀ọ̀kan wọ́n ti fọwọ́ kọ́ mí wọ́n tẹ̀ mí wọ́n fọ́ kọ́pì rẹ̀ bẹ́ẹ̀ rí ń bí ẹ̀rí lẹ́kọ̀ọ́ ẹ̀rí ní ẹ̀rí ní táwọn ọ̀nà yorùbá kó àgé pé tí a o ní àdúrà tá a mọ́sẹ́ níbi tọ̀wáfù tó tọ̀wáfù àkọ́kọ́ àdúrà rẹ̀ tọ̀wáfù ẹ̀kejì tọ̀wáfù ẹ̀kẹta ẹ̀jẹ̀ ajínà sí gbogbo ilé a sọ fún wa yí pé tọ̀wáfù ìrántí ọlọ́run tó bá báyàn lẹ́nu ibi ọlọ́run tó bá báyàn lẹ́nu iná ọmọ ti máa ṣe máa títí títí kọ́lọ́n kọjọ́ kọ́mọ́sílẹ̀ wọ̀ kó wa náà allahumma wa fiqil muslimin baytika al-haram bi hajj mabrur anta ala kulli shay'in qadir allahumma la mani'a lima a'tayt wala muti'a lima mana'at wala yanfa'u dhal jaddi minka al-jadd allahumma waffiqna jami'an بحج مبرور على وجه يرضيك به عنا انك انت سميع الدعاء ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار اللهم كن لنا صاحبا في السفر والخليفة في الأهل أنت ولينا ومولانا من أمرنا بالصير والشر وكيد وحسن وسحر اللهم عبد الفتن وادر وتمنى الموت لا تستجاب لهم يا جبار السماوات والأرض يا ذا والإكرام عباد الله واعلموا أن ربكم سبحانه وتعالى أمركم بأمر بدأ بنفسه فرد ملائكته وثلث بكم قال تبارك وتعالى إن الله وملائكته صلوا على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه الأخيار وسلم تسليما كثيرا بارك الله لكم في القرآن والسنة ونفعنا وإياكم في ذلك الحكيم أقول ما تسمعون أستغفر الله لي ولكم إنه هو الغفور الرحيم الله أكبر الله أكبر well